yà ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ entertainment mo rò pé ń gbádùn ẹ̀ ètò tó ní mẹ́tọ̀ nínú tó wà swagalicious kùkúmbà wà nù ẹ̀ kárọ̀tì wà nù ẹ̀ gbogbo ẹ̀ ló wà nù ẹ̀ tẹ́ máa mú tí tẹ́ máa ah ẹ máa enjoy ètò tó tó ń dùn gan ni èmi àti yèyé abídèmí olúpẹ̀wò MC Biggy ẹ káàbọ̀ sórí ètò padà ẹ káàbọ̀ padà jàre sórí ètò ìmọ̀ṣẹ́lẹ̀ entertainment gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ mo sọ fún hmm. yín pé ah, ẹ̀yin náà gbọ́ gbogbo àwọn nǹkan tá a ti fún yín jẹ lórí ètò a gbé sílẹ̀ ni àwa ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní yọ ṣíbí ẹni tó lè fọwọ́ jẹ kó fi jẹ hmm. ẹni tó lè fi ṣíbí jẹ ẹni tó lè lo fork kó lọ ṣọwọ́ kó fọwọ́ jẹ kò sí. kọ́ máa kó jẹ rush rush. bó ṣe lè jà tẹ́mẹ̀tì nìyẹn jàre mo sọ fún yín pé kálukú máa mú ti àgbàdá ńlá ni bùbá wà ń bẹ̀ ẹ̀mú ti kú ṣòkòtò wà ń bẹ̀ dírọ̀sì wà ń bẹ̀ gèlè wà ń bẹ̀ dàńdógó wà ń bẹ̀ dàńdógó wà ń bẹ̀ hmm. gbogbo ẹ̀ pátá ṣẹ́yìn náà ti wá rí i pé a ò jayò pa báyìí ètò ìtì ní mú un bẹ̀ èyí náà gbádùn ẹ̀ dáadáa gẹ́gẹ́ bá ṣe sọ wọn a sọ fún yín níbẹ̀rẹ̀ ètò wípé kí àwọn àgbàgbà ẹgbẹ́ kọ́ bá wa kó gba àwọn òṣèré yìí kọ́ pé wọ́n jọ kọ́ bá wọn sọ èyí tó ń jẹ́ òkodoro ọ̀rọ̀ kọ́ bẹ̀ wọ́n kọ́ yànnàná ọ̀rọ̀ fún wọn kọ́ fi bílé ayé ti rí kọ́ fi hàn wọ́n hmm. kọ́ jẹ́ kọ́ mọ̀ kókò sí kan tá à ń gbé tá à ń gbé àfọwọ́bà fílẹ̀ ni mo rántí gbàtà wà wà kékeré mẹ́sídíìsì àwọn bàá mi Hmm. ẹ̀kan ní jáde lọ́dún. ẹ̀kan lọ́dún. bẹ́ẹ̀ a máa dàtà pólìbò ni ẹ̀kan ni mẹ́sìdì sísìn wọ́n bá fi lọ ọ̀nà ènìyàn àkọ́kọ́ ṣe pé kò ṣe ẹwà òkè èèyàn ṣé kò ṣe yín sà torí pé ti di kí ni old ó ti di ohun àfisẹ́yìn tó gbà. ìgbàlá ní fi ṣọ́. tẹ bá ráwọn bàbá ayé àtijọ́ kan tó bá lo mẹ́sẹ̀ bàbá ìjọ gbé pangolo kúrò lọ́nà lọ́ máa wú ìyẹn ni wípé gbà ọ̀nà mi ò rí. mo rántí Suzuki ayé ìgbà yẹn zuki náà sí ló wá tún ló wá di kí lè kọ mọ́tò bẹ́tìlẹ̀ àbí kí wọ́n pè é jíwa gan jíwa gan nígbà wọn ìdíkì bíi jíwa ẹ tó fi jíwa gan jíwa ah. gan rẹ. ilé ìlú ń fi gbé wa kiri. ló ń gbé wa kiri nígbà táwa ń táwa primary school hmm. wọn sọ di jíwa gan yẹn ni wípé ẹ̀dá ò láròkò kò yẹ yín ẹ̀dá ò láròkò ẹ wo yẹrí ń bẹ́ tán kí wọ́n mọ̀ ń pe mọ́tò òun. <laughs> ìjàpá ìjàpá hmm. òun ni wọ́n sọ di bọ́ọ̀gì táwọn èèyàn ń lò ẹ wò bàtọ́ sọ́ọ́dì bọ́ọ̀dù gbogbo ẹ̀ tún já sí i láyé ìgbà bíi ten years ago àwọn èèyàn tún já sí i wọ́n tún bẹ̀rẹ̀ sí nílò nísìnyí wọ́n tún ti kọ̀ bẹ́ẹ̀ hmm. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹnìkan ò láyé ìgbà ò lọ bí òréré ayé ò tán lọ bí ọ̀pá bọ́n bẹ́ẹ̀ni ẹnìkan ò lè máa dán lọ gbogbo àwa tá a rí lẹ́nu tá à ń dán yìí hmm. ẹwà tó ń bọ̀ wá fi wálẹ̀ lọ kò sẹ́ni tẹ́wà ò ní fílẹ̀ lọ ìpè kan torí pé tó bá ti ń dàgbà ṣe ọlọ́run ni bá a ṣe nígbà tá a wà ní kókó kan la rí yìí. bẹ́ẹ̀ni. tó bá tún yá àpé twenty àtúpé thirty àtúpé forty àtúpé fifty àtúpé sixty bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́wà yẹn bó ṣe ń pọ̀ sí ọtún máa yọ àti máa yọ kúrò àmọ́ dínkù torí ìdí èyí ìyẹn àgbàgbọ́ ẹgbẹ́ ẹ bá wà pé ẹ̀ka. yèyé kùránì àti bíbélì ìwé alápọ̀nlé ó sọ fún wa pé ìfẹ́ òun ni àkójá òfin nígbà tí bàbá wa King Sunny Adé tí wọ́n ń ṣe ọjọ́ ìbí wọn bàbá wa Dr. Ebenezer Obey evangelist wọ́n pè lórí fóònù pé à ah, báwo ni àbúrò mi nígbà yẹn dẹ̀ ni wọ́n dẹ̀ kọrin búra wọn o ẹ kìlọ̀ fọmọdé kó má rìn nípa do bàbá náà tún dá padà wọ́n jà ń gbà yẹn wọ́n dẹ̀ parí ẹ̀ wọ́n tún wọ́n jọ ń fìfẹ́ ṣe wọ́n ṣe concert wọ́n á pera wọn ngbólówà òbí ngbólówà àbúdá mi mo ti ń bọ̀ wọ́n jọ ń ṣe kí wàá làwọn ọmọ ọ̀sìn tá a fi nífẹ̀ẹ́ ara wa sí. Si kí là ń gbé tá à ń gbé gbogbo tó lòun fún wa yìí bí ẹni pé lójú tèmi ṣé a tún yọ a ni a tún dọ́ ni àwọn àgbààgbà òṣèré ṣáà wà lórí ilẹ̀ alàyè òun bàbá wa ṣe bàbá wa ṣe bẹ́ẹ̀dẹ̀ kọjá má sàn mọ́ wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ kọjá ilé kún fọ́fọ́fọ́ ni wọ́n ṣe sẹ́tí bẹ́ẹ̀dẹ̀ ilé kún fọ́fọ́ ni gbogbo àwọn àgbààgbà òṣèré wọ́n jọ ń búra wọn só wọ́n jọ ń gba nǹkan mú lọ́wọ́ ara wọn àwa la máa ta kété àwa la máa wọ tó wọ̀ jù ó dá o kò dá o ìgbà o kí là ń fa kí là ń gbé tá à ń gbé e àwọn àgbààgbà òṣèré ṣàwà tó sì nífẹ̀ẹ́ ara wọn ẹ lọ wálẹ̀ kẹ lọ gbogbo ẹ̀ sínú ilẹ̀ kẹjú lè kẹ nífẹ̀ẹ́ ara yìí à ń ní àbúra lọ́la à ń tàkùrọ̀sọ fúnra lórí fọ́nrán kò yẹ kó máa rí bẹ́ẹ̀ àbí kí lórí sí yèyé. gẹ́gẹ́ bó ti sọ lẹ́ǹtì bígì hmm. òótọ́ ọ̀rọ̀ ló sọ àti wípé nǹkan tó fẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé ní ayé òde òní àti pé lọ́wọ́lọ́wọ́ tí wọ́n wà yìí òkìkí ń kàn òkìkí wà káàkiri àwọn ayé ń fẹ́ wa àwọn ayé ń wò wá àwọn ayé fẹ́ràn wa wọ́n ń pè wá ní fans wọ́n ń pè wá lólùfẹ́ wọn ṣùgbọ́n kan tí wọ́n kẹ́ mọ̀ ni wípé àsìkò kan máa wá àwọn ọ̀wà kan téèyàn bá wù wọ́n á dẹ̀ padà lẹ́yìn èèyàn ayé ò ní kọ̀yìn sí gbogbo wa nítorí ìdí èyí hmm. wọ́n ní ta bá bẹ́ràn wí ká bẹ́ràn wí àwọn méjèèjì ẹ̀yin méjèèjì là ń bá wí kí Lizzy Anjorin àti tóyìn àìmàkù ẹ sọra yín dóṣùṣù ọwọ kẹ ṣera yín lọ́kàn àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí hmm. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá di ọ̀rẹ́ ara yín àwọn àṣírí kọ̀ọ̀kan máa tú sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ hmm. torí ẹni tó wá sọ̀rọ̀ kan fún lágbájá tó tún lọ bá tẹ̀bẹ̀dù tó sọ míì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni yẹn gangan láláì kò sẹ́yìn méjèèjì ńlá láìda ṣùgbọ́n ẹni tó ń gbọ́ ti bí sọ fún ti bí tó ń gbọ́ ti bí tó padà wá sọ fún ti bí ẹni yẹn gan la láìda torí pé ṣé wọ́n fi ṣẹ́ ràn. yèyé ṣèbí yorùbá ló sọ pé akọni kó bàjẹ́ hmm. Hmm. òṣìkà òkú níṣe tiẹ̀ bẹ́ẹ̀ torí agbọ́tẹnu tó yàn má kù a lọ sọ fún Lizzy Lizzy a lọ sọ fún tóyàn yín má kù àárín àwọn méjèèjì a máa gbára wọn a ìdẹ ẹ jẹ́ ká kó àtúnṣe sí i hmm. nítorí àwọn ọmọ wa tó bá ń dàgbà nítorí níta bá fi sórí fọ́nrán hmm. àgàgà Facebook hmm. kò ń parẹ́ o ọdún mẹ́wàá ẹni wọ́n á tún máa rán ẹ létí ohun tó jù síbẹ̀ ni ohun tó fi síbẹ̀ ni yeye hmm. kò ń parẹ́ o. bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ àti wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà míì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ibi lẹ ti pàdé lénìí ẹ mọ̀ bí tẹ́ ẹ ti ń bọ̀ wá pàdé lọ́la ẹni tó fẹ́ ran ẹnìkan lọ́wọ́ náà èyí méjèèjì ẹ mọ̀ èní la rí kò sẹ́dà tó mọ̀ la ìrànlọ́wọ́ tí mò ń gbìyànjú láti sọ ẹlòmíì ẹ ti lè pàdé rí ní nàìjíríà kí gbogbo yín ti wá fọ́nká ó ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún bóyá ti wá lọ lóyìnbó ibẹ̀ lẹ́wà ń gbé nǹkan kan máa ṣẹlẹ̀ sẹ́nìkan ẹni ẹ wá pé ah kí tẹ̀ rí èèyàn kan kó tiẹ̀ ràn mí lọ́wọ́ kó wá bọ́ sí kọ̀rọ̀ kan kó wá lọ jẹ́ pẹ́ni tó ń bájà ló sá sí lọ́wọ́ ṣorí pé gòbè burúkú ni ṣorí pé wàhálà ni nítorí ìdí èyí ẹ má jẹ́ káwọ́ takọ́ta ọ̀rẹ́ ní ká máa wá kán rẹ̀ ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ tí lágbájá ọba àti sọ síra yín ẹ jẹ́ kó tán. ẹ jẹ́ kó tán. ẹ jẹ́ ká máa rántí pé à ń ṣe lọ́wọ́n ọba ó ń dáríjì wa. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí lágbájá sọ sí tàmẹ̀dù ẹ gbàgbé ẹ̀ ọ̀rọ̀ tí tàmẹ̀dù sọ sí lágbájá ẹ yẹ yáfi ẹ̀. ẹ jẹ́ kó tán. ẹ jẹ́ kó tán. bó ṣe ń lọ entertainment lètò tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ní iṣẹ́ Orísun tv takalẹ̀ sí channel one sixty eight ibẹ̀ lakalẹ̀ sí ẹ má gbàgbé àsọfún yín pé ẹ lè wá kẹ ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kẹ ẹ náà fi tiyín kẹ fi gbé tiwa lárugẹ ẹ má gbàgbé ẹ tẹ́ fẹ́ kàn sí wa lórí social media wa ẹ lọ sórí twitter at orisun tv lórí instagram at orisun tv lórí facebook at orisun tv bákan náà ilé kàn sí èmi yèyé abídèmí olúkúewu lórí instagram page mi ẹ lè fọ́lọ̀ wa lórí àti yèyé abidemi olúkúewu lórí facebook yèyé abidemi olúkúewu lórí twitter at y olúkúewu ẹ kàn sí wa níbẹ̀ mc biggie. bákan náà ẹ lè kàn sí mi mc biggie matthew bolóde òkú ní instagram on instagram matthew bolóde òkú mc biggie ní facebook page mi matthew bolóde òkú mc biggie ní facebook page mi ẹ máa rí gbogbo ohun tí ẹ bá fẹ́ bá wa sọ ń bẹ̀ ẹ bá wa sọ àáfi tiwa a fi gbé ti lárugẹ. bẹ́ẹ̀ni tẹ́ bá dẹ̀ fẹ́ ìpolówó ọjà bákan náà ẹ kàn sí wa lórí Orísun TV ẹ ti bọ́bí tá a kalẹ̀ sí ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa kí wọ́n bá wa dòwò àṣejèrè pọ̀ ẹ dẹ̀ tún lè ṣe báyìí àwọn nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán wa yìí ẹ gbìyànjú kẹ́ ẹ bá wa pé àwọn nọ́mbà yìí ó ti di dandan káwa bá yín ṣe kó ní gbọngbọn nù ẹ̀yin tẹ́ fẹ́ ṣe patí náà ẹ pè wá káwa cover event yẹn ṣé entertainment industry lẹ́yìn wà ní abẹ́yìn tẹ́ ẹ fẹ́ ṣòkó àgbà ni ẹ fẹ́ ṣe birthday ni ìṣílé ni ìṣílé ni ẹ ń ṣe ìkómọ ní ẹ̀dẹ̀fẹ́ kí bó ṣe ń lọ entertainment wá cover ẹ pè wá lọ́wọ́ kan la máa débẹ̀ lọ́gán torí pé kí ni nǹkan tá a gbà níṣẹ́ nìyẹn nǹkan tá a dẹ̀ yàn láàyò nìyẹn ẹ má wàá gbàgbé wọ́n ní bàbá ti ń sọ gbọmọgbọmọ báyìí làwọn fàdí tí àfẹlẹ́ sọ fún ẹ̀yin méjèèjì tẹ̀ ń bára yín ní gbólóhùn àṣẹ mi ò gbàgbọ́ pàǹ jà ọ̀tọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ ara yín MC Biggy àbọ̀ mọ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn jù nífẹ̀ẹ́ ara yín tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín ìjà yín ò hmm. ní tó bẹ̀ ẹ nífẹ̀ẹ́ ara yín ni nítorí ìdí èyí ẹ bá mi parí ìjà yín Lizzy Anjorin dákúndábọ̀ bá Tóyìn Ayín Mákùú kẹjọ parí ìjà Tóyìn Ayín Mákùú dákúndábọ̀ bá Lizzy Anjorin kẹjọ parí ìjà tó mọ̀ pé méjì fẹ́ràn ara yín òun ló jẹ́ kí ìjà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ àti pé ibi tó bá dùn lèṣù máa ń wáṣẹ hmm. fún ẹ dákun torí Ọlọ́run ẹ parí ẹ ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan kan mọ́ láàrin à ń ju fọ́nrán síta à ń ju fọ́nrán síta ẹ dẹ́kun ẹ ẹ dẹ́kun ẹ bí ìgbà tẹ́wọ́ fẹ́ dẹ́kun ìwà ọ̀daràn ni hmm. bẹ́ẹ̀ ni àti pé tẹ bá ń ja gboru ìjà yìí síta á dàbẹ̀ ni pé àwọn olórí yín ẹ̀ fún wọn lọ́wọ́ ni wọ́n ní sàn láàrin ajé lómi ní pẹ́kọ́rọ́ ẹ̀dàkùndàbọ̀ ẹ̀ mọ́ jà mọ́ o ibi ni a mọ̀ fi àdàgbà ètò tòní rọ̀ sí entertainment ìyẹn bó ṣe ń lọ entertainment lórí Orísun TV channel one sixty eight la kalẹ̀ sí ẹ máa kàn sí wa ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà lórí ètò yíyeye abídèmí olùkọ́ ewu lèmi jẹ́ èmi máa pé mi lọ́mọ onítòkò lókè àlejò lábẹ́ òkúta mi lọ́mọ ẹni fún ni lọ́mọ là ń lò pa ẹrú mọ sá àjọba ló lè lè ìlọ́kọ́ ni mi ọmọ àrílò ọmọ tó múdà tó mú lọ bánu ẹ̀ lórí yèyé afẹ̀dẹ̀ṣẹwà one of Nigeria the queen of broadcasting ọbabìnrin pèdèpèdè ọbabìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ ló ń kí gbogbo wa títí ọjọ́ mi ọjọ́ rẹ táwọn ọmọ pàdé pé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ káṣe kẹlẹ torí pé ní ọjọ́ mẹ́jọ ẹ̀ tún máa gbádùn wá síwájú àti síwájú sí i ìṣàgá ni mí ọmọ òkú máa sè ọmọ ayéwo tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ṣàgá ìkọ́kànkọ́nù kan yòókù la fi ń rán gba aṣọ ẹ̀ṣà ògbìn ará ògbójò ọmọ apọn kékeré bíi ẹni pọmọ pọ̀lú ògùn ọlọ́run orísun ayọ̀ gbogbo wa kò kú ní gbẹlẹ́láyé ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wá ní gbogbo ìgbà.